alára náà ni. ó yá onílé mo kágò kí n tó wọlé àgbàlá mo bóde osùn àjọsùpá ni mí mo bóde tèmi fọlọ́run ọba tí iná bá wọlé òkùnkùn aparadà nítorí pé iṣu paradà ó diyán àgbàdo paradà ó dẹ̀kọ̀ ìmọ́lẹ̀ ayé ni mí o ìmọ́lẹ̀ tí wàá dé òkùnkùn ẹ paradà nítorí pé èmi lẹni tá a pè tá a yàn èmi lẹni tá a yàn tá a sì ṣe lógo ọ̀ọ́dẹ́lẹ̀yẹ àìsẹ́yà lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pọ́lọ̀ bá mi ní fún mi lára tèmi dá. má wulẹ̀ dààmú jìnnà inú orin lèmi àti ẹ láti jọ bára wa sọ̀rọ̀ lórí ètò fún ti tòní twenty twenty three ó ti ń gbémú wọlé bọ̀ díẹ̀díẹ̀ pósítà ti ń lọ lọ́tún kódà ó ti yapa lọ́sì oníkálukú ló ti ń náwó mú fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ní ojú tí ó bá bá ní kalẹ̀ kò ní mọ̀ tó rọ̀ yọpin anyway ṣá Adéwálé Àyùbá ó yá wá bá mi forin kìlọ̀ wá fún àwọn olóṣèlú yìí kán lè mọ̀ nǹkan tá à ń wí kán lè mọ̀ nǹkan tá à ń sọ lórí ètò fún ti tòní ni ó yá sọ ti ṣetán tó o bá ti ṣetán èmi gan ti ṣetán lápá bí let's go. ẹ̀tọ́ fẹ́ rọ̀jò orin tuntun. ọ̀rọ̀ nàìjíríà yìí gangan nìdí òjò mi o. ọ̀rọ̀ nàìjíríà yìí gangan ni kókó òjò mi. mo lọ́rọ̀ nàìjíríà yìí gangan nìdí òjò mi. ọ̀rọ̀ nàìjíríà yìí gangan ni kókó òjò mi. Abubakar yìí ó ti ṣe transition tán o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ jẹ́nẹ́ra wa ẹ̀yin olóṣèlú ẹ ti débẹ̀ tán o a ti ṣe election tó kù promises ẹ ṣe ẹni tó ṣèlérí kọ́yàmú lè rí ẹ̀ṣẹ̀ o ẹni tó bá tàn wá o àwa ò ní gbà fún kó má di kọ́gùn kọ́gùn kọ́gùn kọ́gùn síbì kan kọ́gùn kọ́gùn kọ́gùn akọ́gùn síbì kan kó má di kọ́gùn kọ́gùn kọ́gùn kọ́gùn síbì kan. lomi mo lọ́rọ̀ nàìjíríà yìí gangan ni kókó ọ̀rọ̀ ẹni tó bá ṣèlérí kó ya lè rí ẹ̀ṣẹ̀ o ẹ ò gbọ́dọ̀ tán wa ẹ ò gbọ́dọ̀ tán wa àwa ò ṣẹ̀yìn àwa ò ṣẹ̀yìn ẹ ò gbọ́dọ̀ tán wa ẹ ò gbọ́dọ̀ tán wa torí all fingers. afẹ́ náà afẹ́ epo déwálé àfọ́mi afẹ́ security àti education lórílẹ̀‐èdè wa ẹ ò gbọ́dọ̀ tàn wá ẹ̀yin ò gbọ́dọ̀ tàn wá kó má di kọ́ngùn kọ́ngùn kọ́ngùn tí kọ́ngùn síbì kan kọ́ngùn kọ́ngùn àdẹ́wálé àyùbá àti sọ tiwa ọrùn wa ti mọ̀ dájọ́ mọ́ gbapá bíi lọlé ọ̀dẹ́lẹ́yẹ àìsẹ́yà lórúkọ mi tí gbogbo yẹn mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni títẹ pọ́ lọ bà mí ní fún mi lára tèmi dá títí dìgbà mi tá mọ̀ pàdé ire o ire gbàǹgbà.